الحمد لله رب العالمين الحمد لله الذي له الحمد على نعمة الإسلام والإيمان وله الحمد أن جعلنا من أمة محمد صلى الله عليه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائد إذا رها ما يحبه الحمد لله الذي بنعمته سبيل الصالحات والقاهر إذا رها ما يكره الحمد لله على كل حال صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه سلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الله جل وعلا هو المستحق للحمد على الابتلاء كما قال سبحانه عن نفسه الحمد لله رب العالمين قالها ستة مواضع وقول الحمد لله قالها 23 موضعا في القرآن الكريم افتتح بها خمس سور واختتم بها خمس سور من كتابه العظيم وقالها نوح عليه الصلاة والسلام الحمد لله الذي نجانا من القوم الظالمين وقالها إبراهيم الحمد لله الذي وهب لي هذا الكبر إسماعيل وإسحاق وقالها داود وسليمان عليهما الصلاة والسلام الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وقالها أهل الجنة الحمد لله الذي أذهب عنا الحزن وفي موج آخر وآخر دعواهم أن الحمد لله رب العالمين عباد الله إن المفترين من الحمد هم أفضل عباد الله يوم القيامة بقوله صلى الله عليه وسلم إن أفضل عباد الله يوم القيامة الحمادون أخرجه الطبراني في الكبير وصححه شيخنا الشيخ الألباني وقال صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان وفي كل ركعة يكره المصلي الحمد لله رب العالمين وتفتح بها خطبة الجمعة كذلك ودروس العلمة علمية وغيرها عن جابر رضي الله عنه قال كانت خطبة النبي صلى الله عليه وسلم يوم الجمعة يحمد الله ويثنى عليه أخرجه المسلم حتى أخذ الله ọba tó tọ ọpẹ́ gbà ọpẹ́ nìkan ọlọ́run ọba ọba tó ṣe pé ìjẹ́rẹ́ rẹ̀

bẹ́ẹ̀ ni òṣèwá lọ́mọ lẹ́yìn ifá òṣèwá lọ́mọ lẹ́yìn òrò ọpẹ́nifọ́lọ́hun òṣèwá lọ́mọ lẹ́yìn àlejò Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́nifọ́lọ́hun ọba tó pé ó pọ̀nẹ̀mọ̀ wá tí èbá ti gbọ́lọ́hun ọba lọ́pọ̀nẹ̀mọ̀ wá ní àtúmọ̀nẹ̀rọ adúpẹ́fọ́lọ́hun àyèlógo adúpẹ́ fún àlejò Muhammad sallallahu alaihi wasallam ẹwùsàn tó bá rí wọn tó dùn máa ó sọ náà bọ́ sọ pé alhamdulillah ìdádédédé má ti tẹ̀sí mo sọ rẹ̀ ha ó tún sàwọn ẹ̀mí tí kò kò kà máa wí bẹ́ẹ̀ nígbà tá a bá rí wọn tó dùn máa wa káwa ọba tó yẹ pé ẹnu ìdára rẹ̀ ló fi tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí bákan náà sọ bá rí wọn tó kórira ọgbọ́n tó fẹ́ alákòóso ààrẹ ọ̀pọ̀lọpọ̀lọ́hún lórí gbogbo kọ̀míṣàn tààrí àwà àtọ́jẹ́ mùsùlùmí torí pé téèyàn fẹ́ jẹ́ mùsùlùmí ó tó fọ ayé ó tó fọjọ́ ìgbéra rẹ̀ kìí yáàmà wọ́n kó ìdààmú yòókù ayé lásán lọ́mọ ló fi fà á tí ó ń ṣe ọlọ́run lọ́mọ fi dúpẹ́ tó bá lóun tọ́kàn rẹ̀ pọ̀ yóò sì fi dúpẹ́ náà ní pé alhamdulillah alákòóso ààrẹ

ọpẹ́ ìdúpẹ́ ìtọ́hìn nínú tẹ́wà ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ó ti wá rí pé kò sì sí báwọn ọmọ ìdí ènìyàn ti fẹ́ ṣe tó láàmú pé púpọ̀ wò bó ti tọ́ àti bó ti yẹ ọfà tí ọlọ́run ọba lè tọ́lá fún ara rẹ̀ ó ti dúpẹ́ fún ara rẹ̀ náà lùkùrọ̀ pẹ̀lú gbólóhùn alhamdulilayi gbogbo ọpẹ́ ọlọ́run bá sọgbọ́lọ́hùn nínú Al-Qur'an lójú ti àwọn àyè mẹ́fà ọlọ́run bá sọgbọ́lọ́hùn ní pẹ̀lú gbọ́lọ́hùn alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin tọ́lọ́run bá fi ń dúpẹ́ fún rẹ̀ bákan náà gbọ́lọ́hùn tí ò sí rabbil alamin bẹ́ẹ̀ tó wà pẹ̀lú gbọ́lọ́hùn alhamdulillah ọlọ́run bá sọ nínú al ní ìgbà ogún àti mẹ́ta nínú Al-Qur'an

kìí ṣe làákà ìlàní lọ́lọ́pọ̀ balẹ̀kẹ́ ọlá ló fi ṣíwá lónìí tó tó tọ́ sọ́nà kìí ṣe pé bóyá gbàlagbà láyà láfi jẹ́ nìkan tí ipa fún mọ̀ ní ọlọ́run ọpẹ́ tọ́ sí wa o àdúpẹ́ fọlọ́run lórí orin tó ṣe fún wa agbọ́dọ̀ máa dúpẹ́ púpọ̀ lóòrèkóòrè ló fà sí àwọn ànẹ́bí ọlọ́run bá tó ti lọ sáájú wa gbogbo ohun yòówù tí wọ́n bá dáwọ́lé tí wọ́n bá parí ẹ̀ wọ́n máa dúpẹ́ fọlọ́run ànẹ́bí wa lóhùn àdé sara tó sara nígbà tí ọlọ́run bá bá dé kí ọlá tó ṣe pé wàhálà dé tẹ́ gbogbo wá sí yóò tọ́ bá tẹ́ wọn àtẹ́ lókò lálẹ̀ dákú nígbà ọba tají yóò tún bẹ̀rẹ̀ wá sí ẹ̀ padà kó tó di pọ́lọ́wọ́n bá fi lọ́kàn balẹ̀ lẹ́yìn ìgbà tó sọ fọ́lọ́wọ́n ọba pé ọlọ́run mo mo pè wọ́n lóhùn mo pè wọ́n kọ́kọ̀ bẹ́ẹ̀ mo pè wọ́n ní gbangba wọn ò mà jẹ́ pé èmi ọlọ́run ọba ọlọ́run bọba lè gbọ́lá ní ó sì ní kọ́ padà kó àwọn nǹkan ní méjì méjì lákọ̀ọ́lábò kókó sínú ọkọ̀ ojú omi náà ẹni ọba wọpọ̀ ojú omi náà ni ọlá ẹni tí ọ̀fẹ́ ti bá ọkọ̀ yìí lọ òun ló sọnù ọlọ́run bá sọ ọbẹ̀ fánàbí wa núhà lè sọ́lá sọ̀sọ̀lá ànábì núhà lè sọ́lá sọ̀sọ̀lá ó sì mú ilé yìí tẹ́ gbà tó mú lé yìí tẹ́tá tó padà bọ́ lọ́wọ́ ṣàìtọ́ tó padà bọ́ lọ́wọ́ àwọn ẹjẹ́ pé wọ́n jẹ́ ẹni èṣù lásìkò rẹ̀ ó dúpẹ́ fọ́lọ́run bá pé alhamdulillah alladhi najjana min al-qawmi adh-dhalimin gbogbo ọpẹ́ kọ́ máa jẹ́ tọ́lọ́run ọba tó làwá kò lọ́jọ́ pẹ́sì ìjọ àwọn alábòsí ọlọ́run bọ́ba lè tọ́lá pẹ̀lẹ́ ìṣàkóhà nínú Suratul Mu'minun ìyẹn kọ́ńtẹ́ntẹ́rì pàṣẹ bẹ́ẹ̀ náà lànà ìwà Ibrahim alayhi salatu wassalam nígbà tó ní ẹ̀kọ́ kaaba ta tó rí bí kaaba ó ṣe di fáyé àwọn èèyàn ṣe jọsí ń bẹ̀ láì alhamdulillah alladhi wahaba ala al-kibari Isma'il wa Ishaq ọpẹ́ ni fọ́lọ́run ọba tó yẹ pé ó mú mi dàgbà mo dàgbà táwọn ọmọ mi náà ṣe wípé mo fi mọ̀ wọ́n fún wọn tójú bọ́ ṣíṣe ismaila ti sá ẹbí ibrahim dúpẹ́ lórí oore yìí bákan náà nàbí wa dáúdà alẹ́ sálàtọ̀ sálà àti ọmọ rẹ̀ nàbí sulaiman alẹ́ sálàtọ̀ sálà ọba làwọn méjèèjì padà yà nítẹ̀mí ayé wọn bàbá ọba ni ọmọ ọba ni ṣùgbọ́n pẹ̀lú oore tọ́lá ọba ṣe fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ àti oore tó yẹ pé ọ papọ̀ mọ́ wọn àwọn méjèèjì dúpẹ́ kanáà pé alhamdulillah alladhi faddalana ala kathirin nínú ìbáàdì ìmòmìnì ọpẹ́nukọ́ ọlọ́run ọba tó pé ó gbé wa gá lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn irúsìn rẹ̀ tó ń jórí gbàgbé òdodo ó tún tí ó wà nípa àwọn ará lálùjẹ́nà tí wọ́n máa dúpẹ́ ní gbogbo ògbà lóòrèkóòrè ọlọ́run bọ́ba lékẹ́ lọ́pàá àwọn àlùjẹ́nà wọ́n máa dúpẹ́ ní gbogbo ògbà lóòrèkóòrè ọlọ́run bá láwọn kò nínú yáná gẹ́gẹ́ bí Quran 34 past 34 ní ẹ̀tọ́ tó fàátẹ̀ ní àyà 34 rẹ̀ ọlọ́run bọ́ba lékẹ́ sọ fáwọn ará lálùjẹ́nà máa sọ báyìí pé alhamdulillahi láti adìhàbà annàdì hasan àdúpẹ́ fọ́lọ́run ọba pé pé gbogbo ohun tá ń pè ní bàníjẹ́ pátá ọba wà mú lọ

pé wọ́n bá máa ń dúpẹ́ púpọ̀ lórílẹ̀ ayé béèyàn bá mú mi kó dúpẹ́ fọ́lọ́run béèyàn bá jẹun kó dúpẹ́ fọ́lọ́run béèyàn bá yàgbẹ́ nírọ̀rùn kó dúpẹ́ fọ́lọ́run béèyàn bá jẹ́ nìkan tẹ́ pé rí tọ́rọ́kọ́bọ̀ kó dúpẹ́ fọ́lọ́run béèyàn bá rà láàfíà kó dúpẹ́ fọ́lọ́run wọ́n sà máa dúpẹ́ lóòrèkóòrè nígbàkúùgbà ìmá dúpẹ́ yìí nínú àwọn tó pé ipò tọ́lọ́lá ni wọ́n wà jẹ́wèrè àmì ìyára gẹ́gẹ́ bí àlẹ́bíà Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa pé inna afdala ibadillahi yawmal qiyamah alhammadun àwọn tó fún wọn lọ́lá jù lẹ́hùn sí ọlọ́run níjẹ̀wúdà rẹ̀ kìyàmà òun náà àwọn tó fún ọmọ dúpẹ́ afáàtọ̀bàrá ní ló gbà wá nínú kẹ̀lé rẹ̀ tí àfàwà gbáǹtì bá jẹ́ ló ń tẹ̀ amágbàgbé pánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé fún wa nínú àwọn ẹni tí bá máa ń dúpẹ́ ìmá dúpẹ́ bóò ní gbólóhùn yìí gan òṣùwọ̀n owó gan lọ́tẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹbí Muhammad sallallahu alaihi wasallam pé wàlẹ̀ hamdulillah tẹ́bùlà onílẹ̀ ẹ̀rí tí yàn sọ gbólóhùn alhamdulillah ó jẹ́ nìkan tó pé ó kúnnú òṣùwọ̀n ó kúnnú òṣùwọ̀n afẹ́ òṣùwọ̀n afẹ́ tí ọlọ́run bọ́ba lè tẹ́lá fi ń ṣe òṣùwọ̀n gbólóhùn ní fi ẹ̀dẹ́ sọ báyìí ọ̀tẹ̀ bàjẹ́ bákaná kama gbàgbé pé kò ní síbí yẹn fẹ́ fírun lórílẹ̀ yìí pẹ̀ kọ́dà bó ti ń rápá kan páńpẹ̀ ní wíjẹ́ ó dùpẹ́ fọlọ́run torí ohun tó sì bẹ̀rẹ̀ sọ́tún fásá náà ní gbólóhùn alhamdulillahi rabbil alamin kódà níbi tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó gbìyànjú dé fún àlè ó mà yìí gbogbo ọgbà ọsàfẹ̀já máa dúpẹ́ fọ́lọ́hun gbogbo ọgbà ọsàfẹ̀já máa dúpẹ́ fọ́lọ́hun lóòrèkóòrè nígbàkúgbà nígbà tàbá pé òun bá ọmọ mẹ́tàdínlógún àtùpẹ́ fọ́lọ́hun ní gbogbo mẹ́tàdínlógún náà níbi ìbẹ̀rẹ̀ ẹ̀rùn wa bá èyàn sọ pé lóhun tẹ̀lé ọlọ́ọ̀hún ìmọ̀nà àmìdá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wọn bàbá wa tí wọ́n kọ́ wa ń ké wọ́n máa fi sin gbólóhùn wọ́n máa fi wọ́n fi túkú wa púpọ̀ ṣe pé lónìí ọ̀pọ̀lọpọ̀ náà túkútù yìí náà ní tú fáwọn ọmọ ó sọ mí ọlọ́ọ̀ lè mọ̀nà àmìdá ó ní bọ́lọ́ wọn bá ọgbọ́n wọn ẹni tí ń pò ń tí ń pò ń kọ́ ọlọ́run dúpẹ́

oníkẹ́ hamdan tẹ̀síran tó jẹ ìlànà bára kàfíì gbólóhùn yìí lọ́sọ ara rẹ̀ wípé gbogbo ọpẹ́ ọpẹ́ tó pọ̀ tó mọ́ fẹ́gá tó níbù kúnnú ilé ẹ̀ ní òbí gbígbẹ́ fọ́dọ̀ ọlọ́run lámọ́ ń sọ̀rọ̀ pa nígbà tó níbi àwọn Muhammad tóhun tó wọ́n sọ pé hamdan kathiran tayyiban mubaraka fihi arákùnrin sọ pé ana èmi ni o èmi ni anábíwa muhammadu sallallahu alaihi wasallam sọ pé ọ tó sọ yìí tó pẹ̀lú gbólóhùn tó mọ́tàdá gbólóhùn tó níbùkún nú yìí ọjọ́ fáwọn màláíkà tó tó ta something ní mọ́ máa rí tó ṣe pé gbogbo wọn ni wọ́n tàn jẹ́ èmi ní nǹkan gbólóhùn èmi ní nǹkan gbólóhùn èmi ní nǹkan gbólóhùn àwọn àfáàsọ lórí àdéhùn nípa pé ó ń sọ wọ́n náà wà wà wà ní sẹ́mi ọlọ́run mọ̀ ní hamida ọ̀tá ọwọ́ a ti gbólóhùn kẹsí lọ́dọ̀ ààrẹ lórí ìrun ìdẹ̀kùn ẹ̀sì tí ó ọ̀tẹ́nìkan tí ó jẹ́ ló ń tẹ̀kùn ọmọ ọ̀ ẹni tó jẹ́ ló ń tẹ̀kùn arákùnrin òun ní ẹ̀ni àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ti di gbólóhùn tí wọ́n ní kàmà wí lórí ìrun lónìí ọwọ́ ta jẹ́ òsàn ọlọ́run ó ń sọ ọlọ́run ọba ó tún gbìyànjú títí títí kò sí bó ti fẹ́ ṣe kútúbà júmọ́ tí ò ní dúpẹ́ fọ́lọ́ kódà bí ó pa wọn tàbí lẹ́kọ̀ọ́ yóò dúpẹ́ fọ́lọ́ ó di pé táwọn ní ọba pé kú tó bá jùmọ́ wọn fi kọ́ sí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ní ojú pẹ́pọ́lọ́ bí wọ́n bá táwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n dúpẹ́ fọ́lọ́ alhamdulillah alamin wọ́n dúpẹ́ alhamdulillah alhamduhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn ẹ̀kọ́ mi kódà ní pé káánà يحمد الله يوسف فقلون مثل عليه يوسف من الله sì

ẹni tí ọgbọ́dọ̀ lára fóhun jẹun lójú rẹ àwọn tó gbé nǹkan láàrin òkè ah, àwọn ìyá ni wọ́n ti fọn lóúnjẹ jẹ àwọn àmọ́ àwọn ìyá ní àmọ́ bí wọ́n ń gbé lórí o káàkiri mọ́ ọdẹ wọn àmọ́dúgbò wọn àmọ́dú wọn àmọ́dé tí wọ́n ń gbé ànẹ́bí àlọ́sọ́là òun ló fi kọ́ wa

ìyẹn lọ pẹ́pọ́ sí ìrẹ́ ti gbé ọjọ́ nìkan pé epo fúnni látọ̀ yìí ìgbé lọ́dọ̀ ọlọ́run ọba oore èyí tí ń bẹ lára aṣọ yìí àtò oore pé pé wọ́n fi gbé aṣọ náà jáde wọ́n wọ lónìí sọ kó níbi aburú tí ń bẹ ń bẹ aṣọ yìí àti aburú tí wọ́n fi gbé aṣọ náà jáde pé nígbà tá a títí ní ìṣọ́ wá èyàn tí ń jọ papọ̀ mọ́ iṣó tí yóò sì tún fi só sí lẹ́ẹ̀kan náà tí yóò dáhùn lẹ́ẹ̀kan náà láìjẹ́ pé ẹ béèrè fún ìgbà mí bẹ èyàn tí ń pé pé ikú jáde lójijì láti imú ìgbà mí bẹ ẹlòmí àsín ẹ̀yìn ni ó sì rèé ibi pé dókítà tí wọ́n tọ́jú ẹ̀ yọ lágbára púpọ̀ gan kódà ó lè gbàgbẹ̀ ọgbọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ títí ọlọ́lọpọ̀ ìwò tí máa ń pa ló ń tí ọlọ́run bá sọ pé bá sí adúpẹ́ bá pé alhamdulillah níṣà tí wà lọ sí ká máa dúpẹ́ ká máa dúpẹ́ ká máa dúpẹ́ ṣùgbọ́n wa mùsùlùmí akéré nínú tí dúpẹ́ fọ́lọ́run ìdúpẹ́ ẹnu ọfẹ́ jẹ́ máa dú ìdúpẹ́ ìṣesí ọfẹ́ jẹ́ máa dú ìdúpẹ́ inú ọ̀rọ̀ ọfẹ́ jẹ́ máa dú látara tó tàbá ń dúpẹ́ fọ́lọ́run ọba yìí inú ọlọ́run bó ṣe máa dùn sí wa kódà ó sọ ọlọ́run bá sọ ọ́ sí fún wa onígbé ní sájẹ́wò bá

láwọn àdówó kàǹkàǹkà tí yẹn náà rí pé ah! àmì ìwòlé lè jẹ́ fẹ́ nìyí ọ̀yà sọ báyìí tó bá rí ẹni tánà ó bá bá bẹ́ẹ̀ kó wọ́n sọ báyìí pé alhamdulillah alladhi àfáàní mimma tàdáka rẹ̀ ọ̀fàgbọ́nà ní alákẹ̀ẹ́ rẹ̀ mimma na khalaqa tafdila ìdúpá náà ló fi bẹ̀rẹ̀ ipa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọba ó sì ti àjùlọ fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn èèyàn tó dá ọ̀pọ̀ àjùlọ fún mi lórí wọn tí ì bá ń sọ pé nínú àwọn ẹni tó lóore tó lóore tó lóore lórílẹ̀ ayé fẹ̀ èmi náà rí pò tí èèyàn bá lè ronú débì èyí ó lè dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ẹ̀ ronú débì pé kó dúpẹ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ bí ó sá máa kọ̀ǹplé ní gbogbo ọgbà òun náà ni ó máa kọ̀ǹplé bá ọmọ tó ikú tójú ìwé ìṣẹ́ súnà rẹ̀ ẹwọ mọ́tò tí ń gbé lọ pèé ọmọ tó ikú gínígẹ̀ gínígẹ̀ tẹ bá rí ilé rẹ̀ tọ́kọ́

bẹ́ẹ̀ bá rẹ lómi tọ́nà ọba gbà tó sọ ọ́ di apánólò yóò bá sọ̀rọ̀ agbára agbára lè sọ ìdààmú ọba oògùn ó mú pàpà jùlọ tó bá yẹ fọwọ́ tó dùn ún ṣùgbọ́n wà á ń sọ ń jáde lẹ́nu nírọ̀rùn à ń rí sọ nírọ̀rùn ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run lórí orí tó ti fún wa tó bá yẹ fọwọ́ ojú la fẹ́ mú nínú orí fọlọ́run bá ti fún wa lójú wa ọ̀pọ̀lọpọ̀ wa la wọ́júmọ̀ lónìí fúnra wa ọ̀tẹ́ni kankan ní tẹ̀lé ń fà wá ń tẹ̀lé ta fi wá àwa àwọlé ọ̀tẹ́ni kankan lọ́nà ìtọ́jú lẹ́lò ní ṣe kọ́lọ̀ bá gbójú lọ ẹ̀ tó wọ́n bá wárú rẹ̀ ìdààmú ọ̀pá tí ó sì máa wẹ́ni tí ó kejì ẹ̀ tí ó rìn lọ́wọ́ kó tó di pé ó lè wá bí ìlú ni tí wọ́n náà bá fẹ́ mọ̀ pé orí pọ́ látara ojú tọ́lọ̀ bá ti mọ̀ àpọ̀ ọ̀yá gbìyànjú tó bá ti dídí mọ̀tẹ́ bó ṣe délé rẹ̀ ọ̀fẹ́ á ń kájú pò fi bojú ọwá láàtò ṣò ọlọ́run bá tí ẹ̀bá ń ka orin tí ni ọlọ́run bá ti fún yín ẹ lè káátá tó fi fọ́ wa tàbí fi fọ́ wa pé ta bá rin tọ́nà bá jẹ ogún àdẹ́wò fún kàdùpẹ́ fọlọ́run ẹni ọba dúpẹ́ fọlọ́run yìí láwọn yóò sí gbogbo dáadé kalẹ̀gada ohun tó fi parí àdísì yẹn nìyẹn o àdéhùn yìí ò ní kan nìyẹn ó ń sọ ọlọ́run bá ló fún wa níbi ìrè bẹ́ẹ̀ àdéhùn yìí ò ní kan nìyẹn látàá pé ẹni tó lọ́lọ́run bá jogún tó sàdéhùn fún tó níwọ̀n àìsí pẹ́ fọlọ́run ní máa ń jẹ́ sí tí ìlọ́po méjì rẹ̀ padà sẹ́lò rí látara pé kàkà kó dúpẹ́ fọ́lọ́run títún kẹni náà ti yẹ̀yẹ́ ni àdẹ́wò sì ní ọ̀tẹ́ nìkan mọ́ kọ́dẹ̀ ẹni ọba jẹ́ ní rí ní máa ń yàtọ̀ rẹ̀ torí pàdébíra Muhammad sallallahu sọ pé aṣáájú náà ti bẹ̀rẹ̀ án àtàndùyà ẹni tó le jù tí wọ́n máa ń fàdẹ́wò ká àwọn ànẹ́bí ọlọ́wọ́n ni ó tó mọ̀lẹ̀ amúsá fàdé amúsá léwu bẹ́ẹ̀ náà wà láwọn tó bá àdẹ́wò tàà nílé ráyè borí dákùnmá jogun ẹ̀fọ́ wa láíláí àdẹ́wò tó fẹ́ islam lọ wa dákùnmá jogun ẹ̀fọ́ wa ó ń sọ ọlọ́run bá kọ́ wa títí pé tá a bá jẹun la bá fẹ́ jẹun ká tó pẹ́ a jẹun tán bákan náà tá a bá jẹ́ nìkẹ́ tá a sọ ká tó pẹ́ fọ́lọ́run nínú àdíṣẹ́ ọ̀kan náà lógún méjèèjì jáde ó ní tá a bá fẹ́ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ tá a fẹ́ lọ sẹ́yìn àtẹ̀yí tá a fẹ́ fẹ̀sẹ̀ níwájú wọ́n ṣàforíjì ẹ̀fọ́ wa nínú ọ̀rọ̀ mi ẹ̀sẹ̀ tá a fẹ́ lọ sẹ́yìn wọ́n ṣàforíjì ẹ̀fọ́ wa òun làdí sọ sí lálàáfíà ó sọ ọlọ́run bá ń sẹ́wọ̀n ní akálàtọ̀ àmán ẹni yóò sọ bá jẹ oúnjẹ kan tó mọ̀kọ́ ọwọ́ àti wájú alhamdulillah alladhi at'amani hadha ta'am wa razaqani min ghairi hawlin minni wala quwwa àwọn olùmọ́ ní pé lẹ́yìn ò lè mú gbogbo lóhùn ó bá tẹ̀ dúpẹ́ pé alhamdulillah ó dúpẹ́ bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹlọ sẹ́yìn wọ́n ṣàforí jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ó nípa bá wọ́sọ wọ̀mọ̀ láti sàtà òtáì nínú àdúgbò kan ṣoṣo náà yóò ọ̀sọ̀ bá ìfẹ́ kan òfin àádà sáwù òfin sí òun sí ọlọ́run bá ní pé gbófinró ẹlẹ́gùn máa tàbátà mi ìdàgbé ẹni ọba wọ̀sọ náà tó sọ gbólóhùn ya wípé alhamdulillah alẹ́lẹ́ kàtà ní àádà sáwù bá wọ́rọ̀ tàbá láì ṣe pé tó sì sáré sí kẹ fún mi láì ṣe pẹ̀lú agbára kẹta látọ̀dọ̀ mi rárá ọ̀tágbára mi bẹ́ lọ́wọ́ fún mi gbófinró ẹlẹ́gùn máa tàbátà mi ìdàgbé wọ́n sàkójú ẹ̀sẹ̀ ló tẹ̀lé fún bákan náà ó ń sọ ọlọ́pàá tó kọ́ wa nípa pé nígbà tá a bá jí lásojú oorun nínú gbólóhùn tí wọ́n náà máa sọ òun náà ní alihamdulilayi lẹ́ni àhìyáná àdàmà àmàtánà wà ilé ìlúṣọ́ láti dúpẹ́ fọ́lọ́wọ́n bá ń bẹ̀ náà ìsà ti wá sí ìmàdúpẹ́ ìmàdúpẹ́ ìmàdúpẹ́ ìmàdúpẹ́ ọjọ́ tó nínú gbólóhùn tá a máa ń sọ nínú bàbá àbájí títà tí wọ́n ti máa dúpẹ́ ni ṣùgbọ́n ká bàbá wa mùsùlùmí ká mọ pẹ́ dún àì máa dúpẹ́ ìṣe ló jẹ́ pé nǹkan ní ìlà máa ń ṣe kódà ó ń sọ ọlọ́run bá tún sọ ọ́ títí ó fi gbé wá tó fi gbá ló ń gbẹ ó ní sẹ́yìn bá dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún

ó sọ náà bá pé ìlà káàrẹ̀ ìlẹ́dẹ̀ àtọ́hù áfìdọ́là ní ma àkọ̀dà àti kó ṣe pé ohun tọ́lọ́wọ́ bó tún fún yóò tún ṣe ohun tó yíkó tún fún tẹ́lẹ̀ lọ ọlọ́run bó tún fún tayọ ohun tó tún fún tẹ́lẹ̀ tó dúpẹ́ fún ọlọ́run ọba sí yẹn kódà ìmá dúpẹ́ tẹ́rú kò lálẹ́ àkìlàtà fàyà mọ́dà

pẹ̀lú bísmìlá tọ́bá tó mú tẹ́yẹ fún àṣà alhamdulillah wọ́n ló tí ọlọ́bàá máa mú bẹ́ẹ̀ tẹ́ pé yóò mú lẹ́ẹ̀mẹ́ta tí bá tí wá mú títí gbé títí gbé kalẹ̀ yóò tún pẹ́ pọ́lọ́ nípa alhamdulillah yóò tún fẹ́ mú yóò ṣe bísmìlá yóò tún mú tọ́bá tó mú tẹ́yẹ tún ṣe alhamdulillah yóò tún fẹ́ mú yóò ṣe bísmìlá tọ́bá tó mú tẹ́yẹ tún ṣe alhamdulillah nínú súnà lẹ́bi wa ni pé ẹ̀rí fóun náà lọ bẹ́ẹ̀ ni pé wà á dọ́lu á àti àtọ́lọ́lájú òun náà ní gbólóhùn alhamdulillah tí èèyàn máa dúpẹ́ fọ́lọ́run àwọn tàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run orí pọ́ ọlọ́run bá ti kú wa lójoojúmọ́ ò ṣùgbọ́n àìdúpẹ́ fọ́lọ́run ẹwà jẹ́ akọ lẹ́kọ̀ọ́ látara kútúbà wa yìí gbogbo orí tọ́lọ́run bá ti fún wa a máa dúpẹ́ fọ́lọ́run bá lórí ẹ̀ gbogbo orí ta bá ti rí ta dáwọ́lé àwa parí rẹ̀ a máa dúpẹ́ fọ́lọ́run bá lórí tó ń dúpẹ́ fọ́lọ́run yóò lọ́run dúpẹ́ ó lọ sí ń dúnẹ́ bàbá sọ bóhun ṣe dára ó dúpẹ́ bá nẹ́bí ṣe ní òdúpẹ́ ó ó dúpẹ́ Muhammad sallallahu alaihi wasallam gbólóhùn ni ó ti fi kọ́ wa nípa pé bàbá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lówùrọ̀ ká bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú bísmìlá tá parí rẹ̀ ká dúpẹ́ fọ́lọ́run bá alhamdulillah ọlọ́lọ́mọ iye ọjọ́ tẹ́lẹ̀ mi ti lọ bí iṣẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ló lè rẹ̀ ti ṣe bísmìlá tó bá parí ẹ̀ àyẹ̀rẹ̀ alhamdulillah ó ẹja mójútó gbólóhùn kan ni pé àdúrà tó yẹ kọ́ lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run òun ni kẹ́rọ máa dúpẹ́ fún ọlọ́run ọba àlejò ọlá àdúpẹ́ fọ́lọ́run lórí ọ̀pọ̀lọpọ̀ orí tó ṣe fún wa à ń bí ọlọ́run dákùnmá gbòòrè náà lọ́wọ́ wa ẹni ọlọ́run bá ti jogún orí ọmọ fún dákùnmá gba ọmọ náà lọ́wọ́ wa ẹni ọlọ́run bá jogún orí ọkọ fún dákùnmá gba ọkọ náà lọ́wọ́ wa ẹni ọlọ́run bá ti jogún ìyàwó fún ọlọ́run dákùnmá gba ìyàwó náà lọ́wọ́ wa ẹni ọlọ́run bá jogún ilé fún ọlọ́run dákùnmá gba ilé náà má gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa tó fi ìbùkún rẹ̀ tó àti tí ara wọn orí tó ṣe fún wa àwọn ohun tó wá sí fún wa tí epo ń bà wá nú jẹ́ dákùnbà wá gbé ìpẹ́lẹ̀ ẹ̀kọ́ ìtò ṣe fún wa tí ń bà wá e ọ̀nà àwúlẹ́ ọ̀nà الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ولا أتوقف ولوم أتوقف فان يدعو محمد صلى الله عليه وسلم كاتب بإطلب الله عليه وصحبه وانتبت تلقاتي يوفي وفي الساعة ومن يتوقع من أصول شعبان يوصل tọ́jú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ àwọn mùsùlùmí ìlọ́jẹ́ ẹlẹ́ẹ̀kàrún tó ti pé ọmọdọ́nù kún mẹ́rìndínlọ́gbọ̀n tí ó fi bẹ̀rẹ̀ tàbí mẹ́rìndínlọ́gbọ̀n tàbí mẹ́rìndínlógún tí ó fi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ wọn bá ń tó wá kù yìí gẹ́gẹ́ bá ìpàdé fún wa níjẹjọ atúnrẹwà létí gbogbo ọwọ́ tó bá ní àwẹ̀ pápá jùlọ àwọn àjóbìnrin tá láwẹ̀ lọ́rùn 24 days tó kùn lẹ̀ yìí ọ́ta àwẹ̀ gbá ohun gbogbo àwọn láwẹ̀ pápá jùlọ àwọn ìyá wa àwọn àǹtí wa tí wọ́n yẹ gbá wẹ̀ bí ẹni ó tẹ́ sí pé ń ṣe píríọ̀dù rẹ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́fà òun máa ń bọ́ lọ́wọ́n ọba lọ́dọọdún ni má bọ́ lọ́wọ́n ọba àsìkò tó lè fi gbà wà lẹ́ báyìí oṣù yìí wọ́n fẹ́ jẹ́ ká máa gbà wẹ̀ ó fà sáàdìbí wa Muhammad sallallahu títí máa ń gbá àwẹ̀ lọ́wọ́ ọjọ́ òní nínú àwọn oṣù ká ti wà ń bẹ̀ ní tó ní jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀karùn yìí Muhammad sallah sọ máa ń gbá àwẹ̀ ya ẹni tó yẹ pé àwẹ̀ olójú tó o gbówọ̀ láǹfààní àti gba àwẹ̀ ó ti jẹ́ gbèsè àwẹ̀ àǹfààní tẹ́ kó fi ni ó ọ̀wá ní jẹ́ pé ń gbàtàwẹ̀ bá wá fún ọ̀túnla àbọ́bá wá fún ọ̀la gẹ́gbà ti wí jẹjọ ọmọ wa béèrè ẹjẹ́kùn ọmọ aláwẹ̀ méjìlá lọ́rùn ìsìtí ìgbà àwẹ̀ ní ìsìtẹ́bẹ̀rẹ̀ fún oní ti ṣe ibò ti ṣe kẹta mọ́ ọ̀tẹ̀rẹ̀ ààrẹ jẹ́ ní oníwọ̀tán lọ́wọ́ ọbàjẹ́ ọ̀tẹ̀rẹ̀ ààrẹ jẹ́ ní oníwọ̀tán lọ́wọ́ ọbàjẹ́ ọ̀yẹ́kú sí sírù béèrè yẹn mọ́ lára ní tiwa yìí nípa pé o tún máa béèrè béèrè yẹn tí o sùn bí mọ́kànlá ọwọ́ á kó tún kún bí ogún ọjọ́ tún lé láì láti tún rìn ọ létí tó kún àwẹ̀ mẹ́rin ogun márùn-ún mẹ́fà lọ́rùn rẹ̀ ti gbà bẹ́ẹ̀lẹ̀ kan báyìí láti gbà ọ̀ bẹ́ẹ̀ náà wá ní àwọn tó ti pé ààrẹ ọ̀rọ̀ lọ́rùn tí ìbá ti parí ọ̀rọ̀ mọ̀tọ́rùn ẹjá sojú kòkòrò ní oṣù táwà yìí bàbá wá ní ìgbà ara kàmàgbà tọ́ọ̀sì mọ́ndé rẹ̀ tọ́ọ̀sì mọ́ndé mọ́ndé tọ́ọ̀sì mọ́ndé tọ́ọ̀sì èyí ti láì ta ààlà lẹ́jọ́ tí kọ́kọ́ dúró ná 1342 òsùn òkè òsùn òṣùpá fáńkà yìí tọ́bájọ́ ọdí 13 rẹ̀ jẹ́ sátọ̀dẹ̀ sátọ̀dẹ̀ jọ mẹ́sìn òní àwẹ́ rẹ̀ kásojú kòkò lórí rẹ̀ ṣọ́kù ti ẹ̀wà nù àkọọ́lẹ̀ ìpínyẹ̀ ní olè máa sọ pé á ah, wọ́n máa ń sọ pé ààwẹ̀ àyàwólébì ààwẹ̀ funfun ààwẹ̀ funfun ààwẹ̀ funfun tí mo bá rí ojú kòkòrò náà sí kí wọ́n ní ọgbà kó ló fọ́ fọ́pọ̀ náà àkọọ́lẹ̀ pé

ọba lágbára jù bẹ́ẹ̀ lọ ọmọ àgbà 1314 fún oúnjẹ ọlọ́run ó kéré ojú lágbára jù bẹ́ẹ̀ lọ oúnjẹ ọlọ́run bá ti jú ààwẹ̀ ní ìfún pé kọ́ máa gbà ẹ̀rọ ọjọ́ kan kọ́ máa sì ọjọ́ méjì ó ní oúnjẹ ọlọ́run mọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ oúnjẹ ọlọ́run bá sọ fún pé máa gbà ẹ̀rọ ọjọ́ kan máa sì ọjọ́ kan òun là àbà níbi ìdáwòdì máa gbà ẹ̀rọ ọjọ́ kan máa sì ọjọ́ kan ààwẹ̀ yẹn náà kó tó di kó rápò lórílẹ̀ ayé kí ìyàn tiẹ̀ lórí ọ̀sẹ̀ méjì ó fi tó àyẹ̀wò kọ́ ó wà náà fọ́ọ̀lẹ̀ fún gbogbo àwẹ̀ tó ló kọdọ́dọ̀ àdúgbò ọmọ Muhammad sọ́ọ́lá àjọ̀sọ́lá lè yẹn tẹ́ lórílẹ̀ ayé àfọwà àbẹ̀lẹ̀ ìfún ọmọ ó ní pé yá rọ̀ sólọ̀ lọ mọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ ó ń sọ ọmọ pé làásọ́ọ́mọ́ máa ń sọ ọmọ rẹ̀ abẹ̀ ọ̀tún òwe ní ọba gbá rẹ̀ béèrè ọkọ̀ láti náà ọgbà rọjọ́ kan kò sínú ọjọ́ kan ọgbà rọjọ́ kan kò sínú ọjọ́ kan àwọn olùmọ́wá pè pé ààwẹ̀ sáà lè fi júwe fún ó mọ́ àpìlẹ̀ ìsúná amúhùn áàfì tó ń sọ ọlọ́wọ́ bá gbàwẹ̀ yìí wọ́n ní ó ń sọ ọlọ́wọ́ bá gbàwẹ̀ yẹn tí èkó lórí rẹ̀ já rárá tọba tó já yóò tún fáwẹ̀ lọ lẹ́sà èdè pé yàwó àrísà ni pé tí ìyẹn bá rá ní bí ń gbà ní yóò lè gbogbo ọjọ́ ní bí ń gbàwẹ̀ tọba tó rí gbà ní ó tún rí pé bí ìsàlẹ̀ àlejò ìṣe ìgbà rẹ̀ ara rẹ̀ wọ́n ní bó ń sọ Abdullahi ibn Amr ibn As ó mú wàsíyà Muhammad sallallahu alaihi wasallam yóò gbára ọjọ́ kan yóò sìn ọjọ́ kan yóò gbára ọjọ́ kan yóò sìn ọjọ́ kan nígbàtàgbà dé ọ̀lágbára ọmọ àgbà bẹ́ẹ̀ mọ́ yóò wá ti láwẹ̀ lọ́rùn yóò láwẹ̀ tí ó gbàwẹ̀ rárá bẹ́ẹ̀ ni oṣù òfin pẹ́ yóò tún mú oṣù mẹ́ta ní ègé yóò gbà tẹ̀lera wọn tí ò ní já àwọn èèyàn wá lọ bá bìlá ìbùnú amọ́bùnà àwọn àti àṣírí àtúláì má para rẹ̀ tí ló dé oní ha ó lè ń tóótọ́ ó lè fún mi ń tóótọ́ ṣùgbọ́n páyà pé àdéhùn tí mo bó ń tí ọlọ́wọ̀n ọba ṣe kó tó fò lórílẹ̀ ayé òun ní ẹni pé máa gbà ọjọ́ kan máa sinú ọjọ́ kan yìí ìdílé fáwọn èèyàn lẹ̀ síbi ìlọ́bọ́lọ́hùn wọ́n ní àbìlá ìbùnú àwọn ọmọbùnà òfin àwọ̀ èèyàn lẹ̀ sí ẹjẹ́ wà ní oṣù ojú nínú sẹ́fìn tí máa ń ṣe tó lóore jù tó kún dẹ́gẹ́ jù àwẹ̀ torí pé second hour ló wà nínú pé yẹn ń gbààwẹ̀ kódà báwọn afáfẹ́ fojú wo pé nínú àwẹ̀ àti èrú ewu ló tẹ̀sùn wọn jù nínú iṣẹ́ nínú ojú tí wọ́n ti wò ní pé ha àwẹ̀ ní wákàtí tó bú ọ̀sọ̀lá àsìkò tó àbí ti náà tàbí ètò ẹgbọ́n tán láì wọ́n ti pàwé sí ẹ̀dẹ́ ṣùgbọ́n àwẹ̀ láti ìdájí tàbí ètò ìbẹ̀rẹ̀ tá wọ́n máa kọ́ kalẹ̀ fún ẹ̀sí olóore wọ́n máa kọ́ kalẹ̀ fún ẹ̀sí olóore títí èyàn fi sínú ẹ̀jẹ̀ aṣojú kòkòrò ni wọ́n bá jẹ́ sí ọtọ́ bá jẹ́ tọ́lọ́run àwọn ẹni ọlọ́run bá ní máa ń ṣe o tí wọ́n bá jẹ́ pọ́pọ́lọ́run bá ṣe fẹ́ ẹnu àwọn olùgbàgbọ́ òdodo ní máa ń ṣe o ṣùgbọ́n ohun tó bẹ́ẹ̀ ṣe jẹ́ pé tèṣù lọ bá jẹ́ àwọn ẹni èṣù náà wọ́n máa ń ṣe àwọn àwẹ̀ ń bẹ lónìí ara táwọn èèyàn fún sáwùjọ wa yìí ṣùgbọ́n tó yẹ pé tí wọ́n ní àbá àwọn àwẹ̀ yẹn mọ́ lágidi gan-an èyí fàdébí wá rẹ̀kọ́mẹ́ntì ó lè wọ́n àkọmọ̀ pé wúnbẹ̀ lórí rẹ̀ ewúnbẹ̀ lórí rẹ̀ gán ó ti bẹ̀rẹ̀ ọ̀pá lórí àlámọ̀ ilẹ̀ àbẹ̀lọ́n ọlọ́ndakùn jíjọsìn ọlọ́run bá jọ́rọ̀ wá lọ́run dáadáa jíjọsìn ọlọ́run bá kọ́rọ̀ wá lọ́run dáadáa ó sì wálẹ̀ ní àlùjẹ́nà ó má sì wálẹ̀ ní iná ó sì wálẹ̀ ní tí ó wà lùjẹ́nà nírọ̀rùn ó má kò owó sáàtì lẹ́gbà àbàgbàkà sí o gbogbo tẹ́sà ti bá fi àgbàkà sí owó sáàtì lẹ́gbà àbàgbàkà sí májẹ̀ ajá àmúká tó rí jẹ́ o májẹ̀ ajá àmúká tó rí mọ́ òjò títí ń bẹ̀rẹ̀ sí rọ̀ báyìí àánú ọlọ́wọ́n ọba ń bè lọ́rọ̀ ìdàgbà sọ̀ánú kalẹ̀ sí lòlò wa sọ̀ọ́kalẹ̀ sí pínlẹ̀ wa sọ̀ọ́kalẹ̀ sí orílẹ̀-èdè wa sí ààyè mùsùlùmí wà ní gbogbo ìyọlọ́run bá ń gbogbo omi tó orí rẹ̀ bá wà dákùn máa tọ́ka wa bẹ̀ kò ìjà máa lọ ọlọ́dàkùn máa bínú sí wa o ọlọ́dàkùn máa bínú sí wa o ọlọ́dàkùn máa bínú sí wa o àwọn olórí wa dákùn bá ṣàtúnṣe wọn àwọn olórí wa dákùn bá ṣàtúnṣe wọn àwọn èrò ẹ̀yìn náà dákùn ṣàtúnṣe àwa náà fọwọ́n mọ̀ ṣe fọwọ́ náà mọ̀ ṣe já jẹ́nìkan